so lẹ́wà tún gbéra wọ́n bá ní àwọn bá lọ sí dùgbẹ̀ wọ́n lọ́ọ̀rẹ́ kan ní dùgbẹ̀ tí ń ṣe àgóńgbà náà lọ́hùn wọ́n bá lọ ọ̀dọ̀ wọ́n bá lọ ọbẹ̀ ẹni yẹn sàn wò wọ́n pé bóò lẹ́sẹ̀ ń mí báyìí wọ́n ní kò sí nǹkan kan wọ́n ní kò sí nǹkan kan wọ́n ní orí ìjókòó làwọn wà àwọn kan lọlẹ̀ ní fẹ́ẹ́. wọ́n lé ogún táwọn làṣàyé báyìí mílíkì ni ẹnu ti kú fún mílíkì. kí láàdé ah, wọ́n láwọn àgbà àgbà yípo ni ah, àgbà yípo wo wọ́n ní àwọn kànú tíra ṣe olóore kan <laughs> tí a ṣe olóore. bí yóò bá jálì kìyà mọ̀ bí ó ṣe jábẹ̀ náà nù. ẹni tó lọ ń fẹ̀sìn ràn ó ní ẹ mọ́ gbàgbà yípo ẹ mọ́ gbàgbà yípo ifá tó ọ̀tẹ́ ẹ̀ bá tiẹ̀ gbà á sàárì tó sàárì ni kó jẹ́ ẹ̀ wá múra sí àwẹ̀ àgbà láti day one day two day three day four day five mo wá di day six ọwọ́ ayíwọ́ oyíwọ́ so tá a bá fẹ́ ṣiṣẹ́ ládàá ẹjẹ́ ó jẹ́ pẹ̀lú ẹ̀rí tó lálàáfíà tó ti gbọ́ ẹjọ́ jẹ́ pẹ̀lú ẹ̀rí tó ní àlàáfíà èmi ò sọ pé mo kìlọ̀ fún ọ̀wọ́ ló gbọ́ o báàbùn afdọ́lù síyáàmì wàgọ́ ìrìhì orí ọ̀rọ̀ ààwẹ̀ tó lọ́lá jù lọ àti òmíràn àti iṣu mi nìyẹn o hadith two twenty ani abdullahi ibnu amurin قال أخبر رسول الله صلى الله عليه وسلم أني أقول wàlọ́ọ̀hì la àṣùmọ́nànàhàr wàlà àkùmọ́nàláìlà máa ìṣtù fàkúlìtù láhù kọ̀dìkúlìtù hù bí ábí àǹtà wà ùmí. قال فإنك لا تستطيع ذلك فصم وأفطر وقم ونم وصم من الشهر ثلاثة أيام فإن لحسنة بعشر أمثالها وذلك مثل صيام دهر قلت إني أتيك أفضل من ذلك قال فصم يوما وأفطر يومين قلت إني أتيك أفضل من ذلك قال فصم يوما وأفطر يوما فذلك صيام داود عليه السلام وهو أفضل الصيام فقلت إني أتيك أفضل من ذلك فقال النبي صلى الله عليه وسلم لا أفضل من ذلك وفي رواية لا صوم فوق صوم داود عليه السلام شتر الدهر صم يوما وأفطر يوما Ani two twenty. Ani Abdullahi ibn Amr. Láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Amr. Kọ́l ọ̀sọ̀ pé ọ̀sọ̀ pé ukhbira Rasulullah sallallahu alayhi wa sallam ani Akul Wọ́n fi tó ànábì létí. Wọ́n sọ fún òjìṣẹ́ Allah sallallahu alayhi wa sallam wípé dágúdájú èmi ń sọ pé ìyún èmi abdullahi ọmọ amr pé mò ń sọ pé wọlọ́ mo fi aláwọ̀ búra la asùmọ́nà èmi ò mọ̀ fi gbogbo ọ̀sán ayé mi gbàwẹ̀ ni wàlà àkùmọ́nà láìlà wàlà àkùmọ́nà láìlà èmi ò sì mọ̀ fi gbogbo ooru mi ìmọ̀ fi ṣe náfìlà ni máa ń ṣù níwọ̀n ìgbà tí mo bá ń ṣẹ̀mí láyé o kò sí ìsinmi mọ́ báyìí kò sí ìsinmi mọ́ báyìí o gbogbo ọ̀sán àwẹ̀ ni gbogbo alẹ náfìlà ni. fàkúlùtù làhú kọ́díkúlùtù hu bí abi anta wa umi anabi si bí mi léèrè pé ọsọ báyìí pé gbogbo ọsọ rẹ ààwẹ̀ ní báyìí kò sí sinmi gbogbo oru rẹ náfìlà ni kò sóorun mọ́ ó ní ni bẹ́ẹ̀ ni. mo fi bàbá mi àti ìyá mi mo fi dígun fún ọ lábáwá máa ń dá aláṣà pé mo fi bàbá mi àti ìyá mi mo fi dígun fún ọ ìyẹn ni pé kó o lè mọ̀ pé mi ò gbèrò aburú sí ọ rárá aburú tí ó ṣẹlẹ̀ sí ọ èmi àti òbí mi àjọkojú ẹ̀ lẹ́ni tí ó fi lè dáàbò bo ìwọ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fún ẹni tí wọ́n bá nífẹ̀ẹ́ dójú àmì tí wọn ò ká burú kankan ṣẹlẹ̀ sí so àwọn sọ̀hábà wọ́n sábà máa ń sọ bẹ́ẹ̀ fánàbí pé bí àbí àǹtá wa ummi mo fi bàbá mi àti ìyá mi mo fi dígun fún ọ. ah ànábì ní kọ́ọ̀là fáìnàka látẹ̀sítẹ̀tì ọ̀dà àlìkà dájúdájú agbára rẹ ò gbé tó sọ yìí o pé gbogbo ọ̀sán ààwẹ̀ gbogbo òru náà fílà ò ní lágbára rẹ o fasum wàá futiru àmọ̀ràn mi rèé gbààwẹ̀ lọ́jọ́ kan kó o sì máa jọ̀sán lọ́jọ́ kan wàkúm wànám ìṣenáfìlà lábala òru kan kó o sì sùn lábala kejì wàsúmínà ṣáàrì fàlásátà àyámì tọ́ba wá rí bẹ́ẹ̀ àlàyé ẹ̀rè máa gba àwẹ̀ mẹ́ta mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan tí wọ́n ti gbọ́. fainale hasana torí pé the general principle of reward òun náà ni pé dáadáa kan tó o bá ṣe bí aṣírí àmùsàálì ha ìlọ́po mẹ́wàá rẹ̀ ló gbà ànábì ní sọ̀rọ̀ yìí o ẹ̀yin tẹ̀bílíìgì ìjáde tiyín ìjáde tiyín tẹ̀yìn bá lọ four ninety million lẹ́yìn fi ń gbà ibi tẹ́ ẹ ti rí ẹ mú wa o káàtì ẹ̀ sọ pé ìjáde yín wà nú ẹ̀sìn ṣe bẹ́ẹ̀nu tẹ́ ẹ bá lọ jáde three days kó sì jẹ́ times ten ni níbo lẹ ti wá rí four ninety million sẹ́yìn lẹ́ ń pè ní. fàínàlẹ̀ hasana bí a ṣíra àmúfàlìhà dágúdájú iṣẹ́ dáadáa tí èèyàn bá ṣe bí a ṣírí àmúfàlìhà ìlọ́po mẹ́wàá irú rẹ̀ ní kò mọ̀ retí lẹ́sàn ọlọ́run lè wá fi kún fún ọ o ṣùgbọ́n mínímọ̀mù tó mọ̀ retí nù tí nǹkan kan bá rọ́ǹgì pẹ̀lú rẹ̀ tí nǹkan kan bá rọ́ǹgì pẹ̀lú rẹ̀ mọ̀ retí times ten fún tó bá ṣe. wàdáàlìkà mẹsìlòsíyá midahar tó wàá máa gbọ́ o ìyẹn tún dàbí ìgbà tí èèyàn fi odidi ọdún kan nínú ìgbésí ayé èèyàn tó tún fi gbàwẹ̀ nìyẹn tó bá ń gbàwẹ̀ mẹ́ta mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan ó ti dúró fún pé ó fi oṣù kan gbàwẹ̀ nìyẹn tó bá wá gbàgbọ́ ẹ̀ tó bá gbà nínú oṣù kọ̀ọ̀kan bá ń lọ àgásí pé the whole year ló fi gbàwẹ̀ nìyẹn ìyẹn ti tó náà ẹ̀sìn ò di dandan kó o wá hanra ẹ léèmọ́ kúlítù sàbẹ̀ yìí ní ìníwù tí kù áfúdọ́là mizalika à èmi lágbára gun tó tún dáa jù yẹn lọ o tún bá ń wá míì tó lé jù yẹn lọ jàre eléyìí ò kò saka àbí kò lágbára tó fàáyìn ni òtí ìkù áfúdọ́là mizalika èmi lágbára ohun tó tún lọ́lá jù yẹn lọ ọ̀dà ànábì ní fàṣúmú yawman wà áfítírù yawmaini ọ̀dà gbààwẹ̀ lọ́jọ́ kan fi ọjọ́ méjì sílẹ̀ kọ́mọ́ gbààwẹ̀ táwa dọjọ́ kẹta kò tún gbààwẹ̀ ọjọ́ kẹrin karùn mọ́ tún ọjọ́ kẹfà gbààwẹ̀ so gbààwẹ̀ lọ́jọ́ kan máa sinmi fọ́jọ́ méjì kúlítù mo tún sọ pé ìníwù tí kù afdala zalika agbára mi ká n tó tún lọ́lá jù yẹn lọ kọ́ọ̀l ànábì tó ní ọ̀dà fàṣúmú yàwó mọ́ wà áfítírù yàwó mọ́ ọ̀dà gbàwẹ̀ lọ́jọ́ kan jọ̀sán lọ́jọ́ kejì gbàwẹ̀ lọ́jọ́ kẹta jọ̀sán lọ́jọ́ kẹrin kọ́ ọmọ gbalọ́ báwọn fàzálíkà síyáàmù dáhùd ìyẹn gẹ́gẹ́ ni ààwẹ̀ tí dáhùd àmọ́ ń gbà aleyhi salam wàá wà áfítọ́lù síyáàmù ó ní ààwẹ̀ tó lọ́lá jùlọ tíyan lè gbà fàkúlítù mo tún sọ pé ìníwù tí kù aftalami zalika ó ní mo tún sọ pé agbára mi tún le jù yún lọ mo tún lágbára tó tún lọ́lá jù yẹn lọ ah, ànábì ní láàfúdọ́lami zalika kò wá sí ààwẹ̀ kan mọ́ tó tún lọ́lá jù yún lọ mọ́. sọ̀rí báwọn wàá fi rìwà yàtìn nínú ẹ̀gbà wa kan láásọ́wúmọ̀ fáọkọ̀ sọ́mi dáhùdà aleyhi salam kò sí ààwẹ̀ kan tó tún wà abọ́f tó tún ga ju ààwẹ̀ dáhùdà lọ o ṣátìrọ̀ dáhàr ààwẹ̀ tí ìyẹn ó gbà tó kú sí ìlàjì ọdún nínú ọdún kan súnmúyàwòmọ́ a ní ọgbà àmì ọjọ́ kan wà á fìtìrù yàwòmọ́ kó o sì jọ̀sán ọjọ́ kan kó ọmọ gbà lọ́bàá òun àwa lọ́wọ́ lágbára ju gbogbo oyún lọ à hadis two two one ani abdullahi ibnu amr radiyallahu anihuma qala qala rasulullahi sallallahu alayhi wa sallam inna ahaba siyami ila Allah siyamu Dawud wa ahabba salat ila Allah salatu Dawud alayhi salam kana yanamu nisfa al-layl wa yakumu thuluthahu wa yanamu sudusahu wa kana yasumu yawman wa yuftiru yawman hadith two one ani abdullahi ibn amurin atada abdullahi ọmọ amuri radiyallahu anihuma ọ sọ pé ògìṣẹ́ Allah ọsọ pé inna ahaba siyami ilallah dájúdájú ààwẹ̀ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù lọ to jẹ́ ààwẹ̀ àgbàgbọ́ síyáàmù dáhùd ààwẹ̀ ànábì dáhùd ni o wà àhábà sọ̀lá ìlàlọ́ irun àgbàgbọ́rẹ́ irun àṣegbọ́rẹ́ irun náfìlà tọ́lọ̀ tún nífẹ̀ẹ́ sí jù lọ òun náà tún ni sọ̀láàtù dáhùd náfìlà tí ànábì dáhùd máa ń yàn báwo ló ṣe máa ń yàn ká náyà náà Kana yana náà mú ní sfalail ọmọ ń sùn yóò kọ́ sùn fún ìlàjì òru wàyẹ̀kú mu fúlùfà yóò wá yànnà fílà fún ìlàta òru wàyà náà mú sùdùsà yóò wá tún ẹ̀yin tẹ́ ẹ mọ mathematics ẹ bá mi ṣe calculation kìíní yẹn ṣe mọ bẹ́ẹ̀ ṣe calculation rẹ̀ sá yóò sun ìlàjì okay that is one over two nu plus one over three plus one over six bẹ́ẹ̀ ṣe ṣe calculation yẹn ẹ wà wá LCM ẹ̀ one over two plus one over three plus one over six lẹ́ẹ̀fì wá mọ kí gangan ni total àsìkò tó fi sùn àti àsìkò tó fi ṣe náfìlà àmọ́ ní ìpín kọ̀ọ̀kan rẹ̀ ó ní pé yóò kọ́ sun oorun tó wọ bí ìlàjì òru bákan náà náfìlà rẹ̀ tá a bá dọ̀rù sí mẹ́ta ìlàta nífìsì náfìlà oorun tó tún wá máa ń sùn tẹ̀lé níta bá dá òru sí mẹ́fà ìdá kan ìdá mẹ́fà yóò fi sùn bó ṣe máa ń ṣe bó ṣe máa ń bó ṣe máa ń sùn bó ṣe máa ń ṣe náfìlà nìyẹn ní gbogbo òru so therefore tí wọ́n fẹ́ calculate ẹ̀ based on timing tiwa ó wàá gbé pé láti aago mẹ́sàn-án ká mú oorun rẹ̀ láti aago mẹ́sàn-án títí di aago márùn-ún àbọ̀ ok tàbí látago mẹ́jọ àbọ̀ títí di aago márùn-ún àbọ̀ iye wákàtí tó wà ń tó ń gbọ́ iye wákàtí tí tó wà ń so ọwọ́ àkọ́kọ́ ọkọ̀kọ́ mú ìlàjì one over two then one over three then one over six. tọ́ba ti wá sí báwọn yóò máa kú sí wípé ó sùn oorun kan tí ó kó ìlàjì gbogbo tó tà kí nìyẹn bákan náà wọn tọ́ọ̀dù rẹ̀ ló fi ṣe náà fílà èyí tó ṣẹ́kù ńlẹ̀ yóò kù sí oorun tó sùn tó fi lọ kí ṣubú yìí. so kò sí mọ́ sùn mọ́ jọ̀sán nínú ìsìláàmù sọ orí ìwọ tí ọgbà iṣẹ́ wọ́n fún ọ ládùúà kan pé o ò ní sùn látìgbà tílẹ̀ ti ṣú títí tí ó fi di àárọ̀ ọ̀fẹ́ ẹ̀jọ̀ fẹ́ kó bára yín ni o ẹ̀jọ̀ fẹ́ kó bára yín ni ẹ̀jọ̀ fẹ́ kó bára yín ni o. Hadis two Ani Abi Huraira radiyallahu anhu qal awsani khalili sallallahu alayhi wa sallam bisalaasin siyami salasati ayamin min kuli shaharin wàrọ̀kẹ̀ àtàyì dúhá wàrọ̀kẹ̀ àtàyì wàrọ̀kẹ̀ àtàyì dúhá wà á ní útìrà kọ́bùlà ànàm. An hadith 222 láti ọ̀dọ̀ bàbá hùráírà kí a lọ yọ́nú sí ọ sọ pé àwùsọ ní kọ̀lílí ọ̀rẹ́ ààyè mi ó sọ àsọlẹ̀ mẹ́ta kan fún mi àwùsọ ní kọ̀lílí kọ̀lílí sallallahu alaihi wasallam ọ̀rẹ́ mi ó sọ mẹ́ta kan fún mi o. síyámi sàlásàfi àyàmín mìkúlì ṣáàrin ààwẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan rí i pé òun gbá ààwẹ̀ ó kéré parí mẹ́ta mẹ́ta nínú oṣù ìsìláàmù kọ̀ọ̀kan wàrọ̀kẹ̀ àtàyè dùhà àti náfìlẹ̀ aráká méjì dùhà wà àní ùtìrà bákan náà kí n máa kí wítìrí mi kọbùlà ànáàmù síwájú kí n tó sùn torí pé Abu Huraira tó bá ti lulẹ̀ báyìí fún oorun àsọ̀látò kẹrùmínà naomi ni ó gbé dìde ńlẹ̀ kọ́ máa di pé kò ní máa kí wítìrì wítìrì sì kan pa so ó sì ti bẹ̀rẹ̀ látẹ̀yìn ìṣáì ẹni tí bá ń wá ládàá tó pọ̀ ni ó sọ wítìrì ẹ̀ di àjìn òru. ẹ̀hẹ́n so kí ní àsìkò tí alẹ́ ti wọlé tí láti ẹ̀yìn ṣáì kí nígbà yẹn náà. Hadith two two three an Muhammad ibn Abad qal sa'alitu Jabiran radiyallahu anhu naha an sallallahu alayhi wa àǹsá omi yá omi lè jọmọ à. kọ́lá naam wàzáàdà nasáyí wà rọ́bì lè káàbà hadis two two three láti ọ̀dọ̀ muhammadu ọmọ abad ó pé sàálì tu jábìrán mo bi jábìrù léèrè. wípé nàhá nàbí sallallahu alayhi wa sallam ànsọ́mù yọ́mẹ̀lì jùmọ́ á ṣé ànábì kọ àwẹ̀ ọjọ́ naam ó nínú ti nàṣáyí ó tún fi aláwọ̀ búra pé wà rọ́bìlì káàbà mo fi olúwa káàbà búra ànábì kọ Hadith 224. أبي هريرة، رضي الله عنه، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يسومن أحدكم يوم الجمعة إلا يوما قبله أو بعده adisu two four látọ̀dọ̀ bàbá hùrẹ́rà kí Allah yọ́nú sí i wọ́n sọ pé mo gbóògì sí Allah tó sọ pé láyẹ̀sùn mọ́nà àdókùn yawmal jumu'a láyẹ̀sùn mọ́nà àhàdùkùn yawmal jumu'a ẹnìkan nínú yín kọ́ má ṣe gbààwẹ̀ ọjọ́ jímọ̀ o ilá yawma qabula o àfi kó gba ọjọ́ tó síwájú ẹ̀ ma ti ṣe Thursday àwọn bá dà o tàbí kó gba ọjọ́ tó tẹ̀lé mọ́ tí í ṣe ọjọ́ sábtì. ọ̀nà tó lè gbàgbà ààwẹ̀ ọjọ́ Jímọ̀ nìyẹn it's either Thursday and Friday or Friday and Saturday.